àárín bọ̀ wá tí wọ́n ṣàlàyé fún wa lórí pé àwọn nǹkan o òun náà lọ ẹ̀ka bùkátà ká mójútó tó fi lè jẹ́ pé ẹ̀sìn wa kò ní jẹ́ ohun tí ó bàjẹ́ ohun tá a mójútó tó fi jẹ́ pé àní faranagi lórí àwọn ìjọsìn tá à ń a pè ní bayi atukum ayo ali muslimu eléyìí náà ni pé àwọn ìwọ̀ tó gbà ìjẹ́rìí tó ṣe ìlérí tó ti ṣe fọ́lọ́run adẹ́dáa wa lórí ìjẹ́ mùsùlùmí báwo ni òsì bàjẹ́ tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ tí wọ́n wá ti débi أقولي لك جلوري هنا نموت مبارك ni بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله أم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti mú àwọn tẹ̀síwájú ọlọ́kan ọ̀jọ̀kan wá gẹ́gẹ́ bí ìmọ̀ ìwọ̀ fún Allah subhanahu wa ta'ala àti fífi ọpẹ́ fún lórí bó ṣe ṣe wá ọba dẹ́dà àpadà sí àìdá àpadà sí aburú ọba dẹ́dà kọ́la èmi àtiwọ́ níbẹ̀ kọ́mọ̀jì ká padà sí ibú ọtún sẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn onínáwó pátá tọ́pọ̀ àwọn ni wọ́n ń ná tọrọ kọ́bọ̀ gbogbo ohun tá à ń ṣe yìí àwọn tí wọ́n bù nínú tiwọn àwọn tí wọ́n mú díẹ̀díẹ̀ Eh, tọ́kí bọ́lá kó wá sí mọ́nà náà ṣe ọba dẹ́dà ni à ń ṣe é fún lálùkìyàmà ọba dẹ́dà jẹ́ àgbà ẹ̀sán wa ní pípé eh, kó sì wá lórí láyé ń bí àti lọ́jọ́ alùkìyàmà. naam níbi tí a wà kòríta ń gbé yẹ̀wò ta lóun láàmú wò lọ títí gbà bá parí ẹ̀ látó mú mi òun náà ní bẹ́yì à tí mùsùlùmí gbà lọ́wọ́ ọba tó dá wa tá nẹ́bi kéde àgbà lọ́wọ́ olùmọ̀pọ̀ gbà òun ni ó túmọ̀ pé ọjẹ́ mùsùlùmí tó pegedé ọjẹ́ mùsùlùmí tó yanrantí ọjẹ́ mùsùlùmí yorùbá òkè tó pegedé tó fi síkìní tó fi gbọ̀rọ̀ tó fi jẹ àmàlà pé ọjẹ́ mùsùlùmí gidi àwọn ọ̀wà yìí láwọn ìjẹta gbàtà pé ní host of allegiance abọ́dọ̀ dì í mú dáadáa tó fi jẹ́ pé àníjà kéèbú bá ni àníjà tó mọ̀ sọ pé aláìlẹ́kọ̀ọ́ tó bá pé aláìlẹ́kọ̀ọ́ lẹ́gbàá tó jẹ́ mùsùlùmí wọ́n ti fi ọ́ bú ìsìláàmù

yàfa ọ̀bádá bọ̀nsọ́mìt tí wọ́n gbà wá àkọlé yìí dá wá torí pé níparí hadisi yẹn alákọ̀ọ́kọ́ nínú hóòtì yẹn pé mọ́sẹ̀bọ̀ ni òun dá dúró lọ́tọ̀ ni lọ́gbà tánàbí ká gba àwọn yòókù lọ àníbi ní ẹni yóò tọ́ bá sì kan nínú rẹ̀ tí wọ́n jẹ́ níyà tọ́ bá sì kàfárà ẹbọ tí yẹn bẹ kú lórí òun òun ò sí kàfárà kò sí kọ́yá yóò jí àyọ́padà wà lẹ́jẹ́ yóò gbèrè sí inú náà ni nígbà tá a bá ba adé parí àpàdà gbọ́ àwọn wà níbi ẹlẹ́ẹ̀kejì sanabi sọ fún ọ pé islam lẹ́lẹ́ gbà yìí o ìwọ náà islam lọ́lọ́ gbà yìí o mùsùlùmí ló pera rẹ o anabi ni wàlà tòṣìríkù wàlà tẹ̀ṣìríkù ẹ mọ̀ sí kí ni wàlà tòṣìríkù ó sì kí ni ọ̀ṣáájú wàlà tẹ̀ṣìríkù ẹ sì mọ̀ sí kí ni ẹ mọ̀ jalè bẹ̀ládé lánàá. àtiwájú yé wa pé wọn náà ti mọ̀ pé ọmọlúwàbí èsì kí ni jalè bẹ́ẹ̀ bá ti ń jalè ó ti bà ọmọlúwàbí rẹ̀ jẹ́ so bákan náà ni pé kìí ṣe wà tọ́tọ́ sí ọmọ ẹ̀dá ènìyàn ọjẹ́ mùsùlùmí ọjẹ́ mùsùlùmí ó túmọ̀ pé ìrìn àkọ́kọ́ nù ẹ̀dá tọ́ba ẹ̀dá bù sáárì ó tiẹ̀ tọ́ba ẹ̀dá ó kìlọ̀ tí ó lórí ire náà kọ́lá tí wọ́n ní ọ̀bá ti ṣe Islam mọ́jàlè pẹ̀ká wá àwùjọ wa lé nì táwọn wọn wá wo àwọn tí wọ́n ń bẹ láti mọ́lé ó kọ mùsùlùmí ọ̀pọ̀ ń bẹ ẹni tí èsè mùsùlùmí náà ọbẹ̀ ń bẹ ṣùgbọ́n ó kọ mùsùlùmí láwọn tí wọ́n ń dáràn náà wọ́n so gbogbo àwọn tó àwọn ọ̀rìn ọ̀rìn ọ̀rìn ọ̀rìn wọ́n ká kọ́ ọmọ lọ wo orúkọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò máa bà nínú jẹ́ pé áá ah, ah, lẹ́gbàtà alágbá ọlọ́run ọba agbóyì àbí lágbájá mo kówó fún ọ̀dáwó mi padà lágbájá lọ́nilọ́wọ́ gbà ẹni wọ́n fi àfọ̀ṣẹ ègbó tí ègbó lọ́wọ́ rẹ̀ ẹni wọ́n fi dà ẹni wọ́n fà dá ẹni wọ́n fà fọ̀ṣẹ ó lẹ̀ lómi olúgbò òun ègbà òun ègbà òun èjà lólè. ìfọwọ́n pẹ́ àwọn kẹ́ni amúrọ̀bà ìfọwọ́n tó mú nǹkan tí wọ́n rò kó lè háàmù wọn ni ẹ̀sùn náà ń lo àfọ̀ṣẹ́ kíní kẹ̀ǹdẹ́ àmúrọ̀bà lòun náà torí pé ó kó làákàyè ẹnìyẹn ó de mọ́nú agolo kó tó ṣe kíni àgádágodo ni wọ́n ti ẹlòmíì mọ́tò àwọn bá ti dé àwọn táwọn bá ti béèrè ọmọ kó kalẹ̀ olè náà lọ́jà ọmọ dé mọ́ sétíra lẹ́pẹ́ ni wọ́n kèsè tíra àti mùsùlùmí torí pé olórí ibú àti kèfèrí ni wọ́n ṣe irú òun de ẹnìkan ní nǹkan kan adébíwá nítọ̀ tẹ́ bá ti gbà síláàmù ẹ̀ ní jalè o torí pé afẹ́kẹ̀ẹ́mọ ga sí nígbàgbọ́ nínú ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbé alkabairu nínú ẹ̀ṣẹ̀ iná ẹ̀ ló lè jíjà wa jẹ́ láwùjọ wa bóyá ìdigunjalè ni àbá ìdigunjẹ ìfọgbọ́njalè ni ó ti ìfọgbọ́n lu jìbìtì ni ǹjẹ́ ọ̀gbalẹ̀ láwùjọ wa báyìí. kódà nínú kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ṣebí náà ni ọmọ ó sì kò náà pẹ̀lú àwọn gáǹjì rẹ̀ tí wọ́n sì lọ pa ìyá ìyá ìyá rẹ̀ àríkọ́lọ́pàá ìyá bàbá rẹ̀ torí pé ẹnìyẹn lówó kọ́dàgbà tá à ń bẹ́ ń lèwe ọ̀kan wọ́n lọ kan èso mọ́ ìyá bàbá rẹ̀ tí ń gbé lọ́dọ̀ ẹ̀ lórí lórí owó kan tí wọ́n kó fún yàyìn ọmọ ọmọ ló sì kú pa ìdigunjalè àbí ìdọ́gbọ́njalè ó ti pọ̀ ìjalè ojúkorojú ń bẹ torí ẹ̀rọ torí ẹ̀rọ ayélujára òun náà ń bẹ tẹ kódà ó lé lé ní lágbára tẹlifíọ́kẹ́ wo àkáǹtì rẹ̀ báyìí ó sì mọ́ sunkún sẹ́ndì kóòdì ni <laughs> àwọn peter aráyè dé ní ìdáyè tọ́gbọ́n wọn kẹ́sì pé wọn náà fi ọlọ́kẹ́jú wa ní you are lucky you are now qualified to be kìnìkẹ́ send kìnìkẹ́ to kìnìkẹ́ wọn náà bá ń sẹ́ndì rẹ̀ wọn yóò ti pẹ́ ní ti ń wá fà ń wó fò òfin hẹ́ ní kankan abẹ́ ìṣẹ̀lẹ̀ sọmọ ìyá kẹjọ kẹtẹ́ nìkan wọn sẹ́ndì mẹ́sẹ̀jì sí kòrí ẹ̀ tí ìdìbà ni wọn bá ń kọ́ báyà bá ti gbúrò ẹ̀ mọ́dọ̀ yìí báyà odidi òun gẹ́gẹ́ lẹ́wọ̀n oníṣẹ́ kíni wọn ní rí mọ́ ṣé bá ara ọmọ ìyá wa tí wọ́n wú àwọn lọ ti dúkìá wọn lọ́dún mi mélòó kẹta àgbúrò wọn mọ́dọ̀ ní àtòkù wọn àtàyè ọba dẹ́dà tí wọ́n bá ń bẹ láyé bá tú wọn lẹ̀ tó bá yẹ kí wọ́n ti lọ àti dúkìá wọn àtàwọn àwọn tó gbé wọn bẹ́ẹ̀ ni wọ́n fi gbé wọn lọ báyà wọ́n lò wọn ni ọba dẹ́dà àbẹ̀ ọ́ dákun bá wa ṣàforíjì fún wọn bá wa kẹ́ wọn bá wa ráwọn ẹbí wọn lójú ọba dẹ́dà dákun ẹ mọ́ jalè o. àwa sọ fún wa pé olè jíjà yìí ọlágbára débi pé bí oríkèé ara bó ṣe ní fálù tó pé tíyẹn bá rún yẹn níka bẹ̀rẹ̀ abadílà ni pé ó ní yẹra kúmí tí ó sì kíni tí ó sàn ọba ẹ̀dá wa gbé ìdájọ́ pé bẹ́ẹ̀ bá jalè ọkùnrin ló jẹ́ ni obìnrin ló jẹ́ ni ẹ gé ọwọ́ rẹ̀ tí èémú nǹkan yẹn ẹ gé ọwọ́ ẹ̀ láti ọ̀rùn ọwọ́ wọn ti gé ṣùgbọ́n ó ní ohun tí déédéé ohun tí ó gbé tí ó fi gé ní kíni tó fi gé lọ́wọ́ ẹni tí wọ́n bá gé lọ́wọ́ ohun tí ó gbé bọ̀dọ̀ tó déédéé rúbù dinar bá rúbù dinar nísìn bá náà fẹ́ wọ two hundred so rúbù dinar so rúbù dinar yẹn lọ́pọ̀lọpọ̀ láwùjọ ni wọ́n mọ̀ pé èlò ní sàdá àkí báyìí kò sí àdìs tó sọ pé rúbù dinar ni déédéé obìnrin kọ̀ọ̀kẹ́ ni ọ̀sán tó bá fẹ́ ṣe kí ni tó bá fẹ́ gbà ṣùgbọ́n sàdá àkí rẹ̀ tiẹ̀ wá kéré tòórí san ni pé gbìyànjú rí rúbù dínárì san wọ́n ká sọ pé ká pẹ́ẹ̀nì ẹ̀ sí ká pẹ́ẹ̀gì ẹ̀ pé tàdá kí n yé báyìí lọ́wọ́ àbáyìí rọ̀ irú òbí tó bá tẹ́tẹ́ tó bá lóun ọ́ gbà lọ́wọ́ rẹ̀ wọ́n dẹ̀ wọ́n lè pé wọ́n gba one million naira kí wọ́n sọ pé one million báwo ah o yá ju one million lọ irú ẹ kí wọ́n sọ one million mọ́ mo fá lù ẹ̀ pé kò fẹ́ kí ọkọ̀ pé màá fún ten million so tàdá kí kò ní pé ká pẹ́ẹ̀nì ẹ̀ pé dẹ́dẹ́ ń yẹ yẹn ṣùgbọ́n iye téèyàn ó gbé pé ká fi mọ̀ kóbìtàn fẹ́ ló fi sábà kọ́mọ̀ pé owó tí yóò gbé tó fi pàdánù oríkì ara rẹ̀ kan obìnrin náà ta fẹ́ fẹ́ tá gba ìbálé kò ní ara rẹ̀ ó jẹ́ ti wọ̀ fi jùrú òkè sọ́ọ̀sù nínú ikúmọ̀ táwọn àfáà mú jáde nìyẹn o tákẹ̀rẹ̀ tá gbà bálé lára obìnrin tó wáyé tó ní ìbálé lára o tí tó fi ṣàgbèrè ọwọ́ ṣàgbèrè kọ̀ ṣàgbèrè náà tẹ́lẹ̀ tó bá ti túbá tí ó sì ṣe mọ́ ọ̀sáfẹ́ fẹ́ akẹ̀múyàn wá ni sọ pé tí ẹ̀ fún ní gbà tí ìyàwó di kọ́ọ̀nù túká tó di yẹpẹrẹ bíi five hundred one thousand lọ́kẹ̀ fi eh, five thousand lórí gbá ibi náà wọ́n ń bínú kọ obìnrin lẹ̀ tó bá sin owó tó lágbára tí ọmọ òun tóbi bá ní ẹkọ mí ọkọ ìníkọ o ìníkọ o tọmọ tó wọn lù sí ọsàn bíi one million fẹ́ bí wọ́n wà ń já obìnrin wa ń pé ẹja túká ẹja túká tọmọ tó ń pé mọ̀jà túká ó bí ọmọ ro ìbá rẹ̀ tí ìyàwó lóun ò filẹ̀ tó ní òun ti sẹ́ lónìí tóun fi ó tóun sẹ́ fún tẹ́ pé a ah, ò lè lọ ò lè lọ ò ti sẹ́ lónìí tẹ́ o so látàntorí bẹ́ẹ̀ rúbòdì náà lèyìn ó gbé owó tí ó sì gbé ọbọ̀rọ̀ jẹ́ owó tó wà ní abẹ́ ààbò tẹnìyàn lọ mú kìí sówó tí wọ́n náà pàdé tẹ́lẹ̀ tó kó síta pèkè tó kó síta tó wọlé lọ kìí sí owó tó wà ní abẹ́ ààbò àwọn sùúrùtù yẹn àyò nígbà wá láti mẹ́ńṣàn rẹ̀ tí wọ́n tó di kó gbé yẹn ní ọwọ́ gbogbo dúkìá ń dúkìá tá a bá gbé náà láti ètìláàkú pé ẹni ọwọ̀ kí wọ́n gé lọ́wọ́ torí ẹ̀ ń tẹ́ni takò ṣẹ̀ríà ọ̀dà ní ṣiṣẹ́ tó wọ́n bá gbé owó ìyá rẹ̀ kódà kọ́ wọ rúbù dínárì dúkìá tó bá jẹ́ pé ẹni tó gbé nì ọ lẹ́tọ̀ọ́ sí dúkìá yẹn nù dúkìá yẹn tó lè jogun rẹ̀ wọn ò ní gé ní lọ́wọ́ ṣùgbọ́n wọ́n lè pé kọ́ wá lo ẹ̀wọ̀n wọ́n lè pé kọ́ wá lo ẹ̀wọ̀n torí pé ṣẹ̀rí àlàkalẹ̀ pé àwọn ọ̀dọ́kọ̀ adájọ́ wọn wòye pé ń tọ́ yẹ lágbájá nì ń tọ́ yẹ lágbájá nì so ó ní àwọn mọ́jẹ̀mú so kún tó lè gé olè lọ́wọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ là ń kó sáàmọ́ jalè kí tó wà fẹ́ kún ó gé ọ lọ́wọ́ ni gbogbo ẹni tí ń takò ẹ ṣẹ̀ríà ṣẹ̀ríà kọ́mọ̀ jẹ́ pé olè ní ọ ọ̀wá sọ bẹ́ẹ̀ lánàá àbọ̀ ń wá bó ṣe jà torí kó ọ̀nà ti sọ pé gbogbo yín ni olè ẹni lẹ́ bá mọ́ bá ní bàrá àtọ̀sín àtòru àti yálẹ̀ta àti kíní ṣẹ̀ríà ni ọmọ sí kíní mọ́ jalè ní ṣẹ̀ríà sọ torí pé ọlágbára débi pé Allah subhanahu wa ta'ala ọba aláàánú ra'ufur rahim bil mu'minin ó wá gba ìsìláàmù ó ti jẹ́ mùmíní káwá pé èpè rabandẹ̀ ọba ìdàtọ̀ á sẹ lórí ẹni tó bá jalè agbélé lákiri ahọ́n anabi sallallahu alaihi wasallam anabi ni ọba adẹ́dà wípé páàkì ti dúó de tani o àsáríkọ̀ olè tọ́jalè ẹni tọ́jalè yẹsẹ̀ríkò albẹ́ìdọ̀ tó gbé albẹ́ìdọ̀ níbi mánà méjì ló ń tó gbé ẹyin ẹ̀sánwó dìyàn mú ó ti yé àbí tó gbé ẹyin ẹyin náà lákè bẹ́ẹ̀dọ̀ wọn kò kíkẹ́ bẹ́ẹ̀dọ̀ sẹ́pẹ́ tó máa fẹ́ jagun ọmọ de sórí bí irin ni ó ti yé ẹ̀yin tẹ́ bá ti wo fíìmù ló ti yé sẹ́pẹ́ bí tó máa fẹ́ tàyín ní nǹkan lórí àmọ̀ torí ni tó wọ́n fi gáìdì ẹ̀ tàbí ìtọ́ mọ́ fi ṣe bí bí àkàsú dí àbáwọn kékeré àwọn mọ́kà mọ́ fi gbarí yẹn tó fálù nǹkan ọwọ́ rúbù dínárì ìtumọ̀ méjèèjì yẹn lónìí pé ọba adẹ́dá o ọsẹ́bi ilé olè tó gbé ẹyin àbí olè tó gbé awọ orí tí wọ́n mọ́ fi jagun méjèèjì a ní ohun tàfẹ́ lómi tàfi mú wábẹ̀ fàtúkùtọ̀ yẹ́dà tí wọ́n wá gé ọwọ́ rẹ̀ wọ̀yẹ́ sírìkùl abla bákan náà ó gbé okùn okùn ó gbé kíni ó gbé okùn fàtúkùtọ̀ yẹ́dà wọ́n gé ọwọ́ rẹ̀ okùn yẹn náà á pé okùn gangan ó jẹ́ báyà ọlọ́jí okùn mọ̀lú gbé ni ọlọ́jí okùn lọ́kọ̀ gbé ni gbogbo tí à ń jẹ́ okùn tó ní fálù tó jẹ́ dúkìá fún yẹn okùn lásán bẹ́yẹn àbí okùn ẹlẹ́ẹ̀kejì tún ẹlẹ́ẹ̀kejì ni pé okùn tí wọ́n fi di ọkọ̀ ojú omi torí pé òun ní fálù ọ̀hún wọn gan tó pé owó tiẹ̀ náà wọ rúbò dínárì ó ní ta fẹ́ mú dàtà fi mú túmọ̀ méjèèjì wá táwọn àfa torí pé ẹlòmímọ̀ wò pé àdìsí takora wọn tó máa wò pé torí pé àdìsí kan wá tá níbi ni wọn ò gbọdọ̀ gé olè lọ́wọ́ fima duna rubu rúbọ̀ dinar. Tẹ́bà gúnlè lọ́wọ́ yọ jẹ́ dinar fàṣọ ẹ̀dà ó jẹ́ sí láti ohun tó wọ rúbọ̀ dinar àbí gòkè. Yọ́ wá pé ànẹ́bì ní ọlọ́run sẹ́bi lé olè tó gbé ẹyin tó jẹ́ tí wọ́n a gé lọ́wọ́ pàṣẹ á gé èèyàn lọ́wọ́ ń bi ẹyin wọ́n níbẹ̀ ẹ̀kọ́ kìí ṣe tó bá jẹ́ pé afẹ́ tutù mọ́ pé ọwọ́ rúbọ̀ dinar kìí díẹ̀ ṣùgbọ́n wọn ní tọ́ba yẹ pé la fẹ́ tu nítumọ̀ àdísì tó sì lálàáfíà òun ni pé ó gbé ohun tí wọ́n dàbí ẹyin tí wọ́n mọ́ dé sórí fi jagun tọ́wọ́ rúbùdì náà fatókítà àyàdà wọ́n á sì kí ni wọ́n gé e lọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì ni pé àbí ó bẹ̀rẹ̀ jà láti bí ẹyin orí kékeré láti bí èyí wá padà sàn ọ bẹ̀rẹ̀ sí gbẹ̀yìn adìẹ ya ọgbà díẹ ńgbọ̀ ya ọgbé wúrẹ́ ńgbọ̀ ya ọgbà gùntàn ọ padà gbé àbógbéra kúmí tó ń wọ rúbùdì náà tí wọ́n lè ṣe kíni tí wọ́n lè gé lọ́wọ́ ipe ìtumọ̀ tádì sì ń sọ nìyẹn pé tọ́ba pé ẹyin adìẹ fẹ́ tu pé tọ́ bẹ̀rẹ̀ sí kéékèèké tó lè kéékèèké wá sọ láti fi kéyìn ó jí kékeré so ọwọ́ bẹ̀rẹ̀ sí gbé nǹkan kéèké pé wọn kásí wọn kásí ọmọ rẹ tí ní ti ń jalè nísìn tó ń fọ́ra lórí yẹn yóò padà gbé e débi tí wọ́n ti gé e lọ́wọ́ tí ọba gẹ́rẹ́ e wọ́n gbé lọ́wọ́ àwọn yàrá láti wọ́n pé sọfẹ́ kọ́ fẹ̀yìn tàgbá ni torí pé fẹ̀yìn tàgbá nígbà kan ni wọ́n mọ́ fi sọ fún yẹn pé mọ́ jalè torí pé wọ́n dá sí àwọn ọmọ wa àrùn kan ni àrùn ọkàn ni mọ́sà bá wò wọ́n sàn gbogbo àwọn tó bá nírú ọmọ bẹ́ẹ̀ nínú wọn mọ̀ bàjẹ́ àbí Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ pé mọ́ yí ọkàn pò bá wa yí ọkàn wọn po ọba ní ìlànà ọbẹ̀ so anábì ní tí wọ́n gé òun náà lọ́wọ́ ọbẹ̀ rẹ̀ díẹ̀ díẹ̀ ni àbí ọlọ́gé okùn bí àwọn tó ń lọ ń yọ irin ojú réèlì àbáwọn irin ojú ọ̀nà tíjọba ṣe tó ń lọ gbé láwọn irin tó ṣe kíníkà irú àwọn yẹn so pàtókòtò yàdà tó wọ́n gé òun náà lọ́wọ́ so wọ́n lọ ń gé ọkọ̀ ojú omi wọ́n lọ ń yọ kíní ojú tírẹ́ẹ̀nì wọ́n lọ ń ta wọ́n náà sì ń rà àbí wọ́n ń ṣiṣẹ́ ojú ọ̀nà ẹgbẹ́ wọn láwọn gbẹ́sẹ̀ kọ̀ǹtráktọ̀ àwọn ọmọ wẹ́dà tí wọ́n gbà pé aráàlú tí wọ́n gbà wọ́n sì ń kó símẹ́ǹtì wá fún wọn náà ń rà ẹ wá ní wọ́n sọ̀nà kọ̀dá wọ́n ń kóni wá fún wọn náà wọ́n náà ń rà ní mo díwó ọmọ pé gbogbo orílẹ̀-èdè lẹ́jà ló lè èpè ó sì jà yín èpè ọjà yín kọ̀sọ́gbọ́n tẹ fẹ́ dá so anabi sallallahu alaihi wasallam sọ fún wa bẹ́ẹ̀ ọwọ́ ká nẹ́bì la lébi tẹ́ ọmọ ká nẹ́bì ọ̀tọ́ lọ rétí olè islam wípé àlùkáwà níta ti gbà anabi wọn sọ pé ń túmọ̀ pé ẹni tó bá bíríkì alkawa níyẹn tí ò mú ṣẹ kódà kó sí ọmọ mi ní mùsùlùmí ti gbọdọ̀ rí nìyẹn ànábì wa ń sọ níjọ yẹn kúkà tánábì sọ pé ah, ee eh, àwọn tó lọ ní tọ́sáájú yín láwọn ẹlẹ́sìn yẹn lánàá wọn bá jalè wọn ó gé e lọ́wọ́ ànábì wa ní ṣùgbẹ́ mi o torí pé ànábì wa just ní gbogbo nǹkan ó ní law anna fatimata binta muhammadin sarakot tó pé fatima ọmọ muhammad sallallahu alayhi wa sallam sọ pé yorùbá alákòókẹlẹ̀ ok fáàtì bọ́tà fi ń tààrọ̀ sóòlì tí gbogbo fáàtì bọ́tà fi ń tààrọ̀ sóòlì èmi náà lọ́kẹ́ sọ pé ìyá òun àdíjà ìyá àtòun ìyàwó ànẹ́bí tóun wájọ mọ̀ ànẹ́bí sọ̀rọ̀ náà wọ́n ń yín nígbà tí ẹ̀sìn òye kó wá ọmọ ìyàwó ànẹ́bí ìyá tiẹ̀ ìyàwó ànẹ́bí ọmọ bá ti fẹ́ ìyàwó ànẹ́bí lẹ́yìn iye ọfẹ́ ìyá rẹ̀ o tẹ́sẹ̀ tá nẹ́bì fílẹ̀ ní ṣe nì ẹ̀yin náà tẹ́ ń fọwọ́ra wọn lórí ẹ̀yin àfa wọn ìfẹ́ ọmọ ìyàwó ànẹ́bì tó tẹ́ ẹ̀sọ́ fún wọn. àníwá ní kí Fatima tó ká sọ pé bíńtà èso níjẹ́ gbogbo obìnrin ní ó bímọ wá sẹ́yìn mọ́sọ́ mọ́sọ́ ní ń tọ́ sọ ní Fatima wọ́n bá Fatima pé àǹtí àǹtí Fatima ló kọ tí ọba ìjẹ́ Fatima ajẹ́ pé àǹtí obìnrin àǹtí obìnrin àníbi wọn lọ́wọ́ anna mata binta Muhammadin tọ́wọ́ pé Fatima ọmọ tí mọ́mọ́ fi atọ rẹ bí omi ara Muhammad ẹ̀jẹ̀ ara Muhammad Muhammad wo la ń sọfa Muhammad tí ẹ̀dá sallallahu ha ń gé ń gé tí ọmọ ọjọ́ mọ ọ̀gá. eléyìí ọ̀tọ̀. ẹ wá rí olè jíjà yìí láwùjọ wa wọ́n ti pa àwọn èèyàn lẹ́kùn àwọn èèyàn gbọ́jà kalẹ̀ ó dé láàárọ̀ tóun náà ti wẹ̀ kóun lọ ṣọ́ọ̀bù òfò lọ́ba gbàtà àwọn èèyàn ń já ọjà láago kan táwọn kẹsìmọ̀ gbà tí ọjà tẹ́ tí wọ́n sì lọ kó wẹ̀ ó ti di pé àwọn èèyàn ò lè páàkì ọkọ̀ kódà yín sọ fún nígbà táwọn ń bọ̀ pé àwọn kẹ́mbẹ́tẹ́kùn wọn ń tajà lọ́lọ́ yìí wọn ò lè sùn lè tó tán bá sùn wọ́n lọ́ọ́ fúlóòdù gbogbo ọkọ̀ wọn sọ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ láwùjọ tí mùsùlùmí ń bẹ fa. tó sì mọ̀ pé ló ń kà gan àwa lápò jù àti tó bá fẹ́ jalè tí ò jẹ́ mùsùlùmí yẹn ó kọ́wọ́ ó lè tẹ̀ ẹ́ torí pé tó bá fẹ́ tà zero yìí òǹkà kákan population rẹ̀ lútàwà ń bẹ ń tó dá mi lójú nípa àwa lápò ta ló fẹ́ tà fún ẹ̀ ta ló fẹ́ tà fún káti ẹ̀ pé òun tó wọn jẹ́ mùsùlùmí tó wọn òkúta wọn gbàlùkáwà ni àwa ìsìgbàlùkáwà nípa àníjalè àti nílè torí pé ọdún mọ̀ sọ́mọ Yorùbá pé agbépo lọ́jà òjè bíbí ẹni ọ̀rà ẹni ọ̀rà nínú ṣẹ̀rí àná bẹ́ẹ̀ ni ọ̀daràn nípa tó bá mọ̀ pé ọjà tí wọ́n gbé ni wọ́n lọ́wọ́ ń pípọ́ ọmọ kó wá ó sì mọ̀ pé kódà tọ́wọ́ tálíkà kìí ṣe káà nìkan lọ́ tálíkà ọmọ pé kò ní nǹkan kan ọjà tí wọ́n ń gbé wá fún ọ ní wọ́n ń tajà millions fún ọ ọ̀tọ̀ àwọn pẹ̀tẹ̀ bá tún ní sí o wọ́n náà wà ń rà ó lè ní ọ̀ ẹni làánà ní ọ̀ mùsùlùmí tí ọ̀ fàgbéga náà ní ọ̀ àbí mùsùlùmí tó fẹ́ wọ ní kó tó wà lìjẹ́ nà lànàbí ni alukani sọ gbà ní pé mọ́ jalè mọ́ kúnlẹ̀ lọ́wọ́ wọ́n ní ẹ̀wá rí gbogbo apáta ọmọ bí ọba rẹ̀ kọ́ mọ́ ṣe wá lólè o torí pé ọmọ nìkan kọ́ bàjẹ́ ó lè ba ọmọ ènìyàn jẹ́ ọtọ́ àbà ìsìláàmù èèyàn ó ṣe kí ni ọba jẹ́ ọjẹ́ káàyè ó ti fàbùkù kan ìsìláàmù tí ń bẹ lára rẹ̀ ibi Yorùbá mọ̀ sọ pé epo moru oyin ẹ̀gí kọ́ mọ́ ṣe kí ni kọ́ bá tèmi jẹ́ omi wọn sọ pé aṣọ àlà ni mo wọ̀ wọ́n mọ̀ tàpò sí sí àlà kẹ́ aṣọ àlà ń bẹ tó tó ìsìláàmù ni wọ́n tó jẹ́ mùsùlùmí ọ̀yẹ́ bá jẹ́ gẹ̀gẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn yóò kọ́ ọmọ wa wú ọ láwọn tí ò mùsùlùmí tó sọ fún wa pé tẹ́ ẹ bá dúró bó ṣe àti bó ṣe yẹ ẹni tí mùsùlùmí ọmọ wò ó pé ah, ah, wa ní ọjọ́ àwọn mùsùlùmí ọmọ àdúgbò yìí kí ló tó àwọn ọmọ tí ọ̀jalè táwọn kọ́sẹ́ wọ́n sọ pé ibú wọn ni pé lágbájá kọ́sẹ́ ni kẹ̀kẹ́ òun kẹ̀kẹ́ tó gbé wálé láti kékeré lẹ́tì mọ ọmọ rẹ kẹ̀kẹ́ òun kẹ̀kẹ́ ọlọ skú ó kó pẹ́ńsù bíi twenty wálé ọwọ́ pé ń bọ̀ pàyókù mọ́ tí pẹ́ńsù ilé ìbá kẹ́ ó kó báyìí rò wá ìwé òǹwé gbogbo ọjọ́ ayé ni ìwé tiẹ̀ ilé èpo olè yóò ti já èpo kó ń bẹ́ tó tọ́ bá kùn wọ́n lè rí tírèsì yóò ti já kó ń bẹ́ ìwé mi ni èpo rẹ̀ já nígbà tí kíníkẹ́ ni olè ti ra báírò fún kìíní ti fẹ́. Oge mo ti ra báírò ń wo, ọ̀sọ́ báírò náà láti jẹ́ tó ti bẹ̀rẹ̀ sùkú kọ̀sẹ́ báírò. Ṣé báírò tó wá fún wájẹ́ kẹ̀ǹgà ti ń sọ àbíbọ̀ ní ti ń sọ yínkì? Tòbí lérè. Àwọn kẹ́mi di olóúnjẹ ni wọ́n lè wọ́n ti bẹ̀rẹ̀ náà ní jólè torí kò wọ̀ ìyá tí wọ́n náà ń jalè láti inú ilé ló ti bẹ̀rẹ̀ ọ̀sọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ mú nǹkan ìyàwó kejì wá kọ́lọ̀ lè jẹ́wọ́ bàbá wọn lókè ọlọ̀ sí kíni lókè ọlọ̀ jí wá kò sí ọkẹ́ àbáyé ń febi payín torí pé sẹ̀ríà ó fàyè ilẹ̀ tọ́bá yẹ́kẹ́ máa ń jẹ yín níyà tẹ́mọ̀ mú déédéé ohun tí ẹ ní bí ń jẹ yín níyà kí lọ fẹ́ wọn sí tó kó wọn sábẹ́ sí ọlọ́pàá mọ́ sí sinẹ́ni anábì sọ fẹ́ẹ̀fọ́ kan náà wọn sọ̀hábíyàd pé òbí mímálì yìí máa yẹ kìfíìkì ìwọ̀n tó ní bùkátà sínú owó rẹ̀ kọ́tọ̀ wà mú tọ́tọ̀ mọ́ dájọ́ ń bẹ̀ o tọ́ bá ti ń dájọ́ ń o lè lẹ́ẹ̀ni ọkàn jẹ́ pé ọ̀wọ́ olè tí wọ́n ṣe kíni tí wọ́n gé lọ́wọ́ torí pé dúkìá rẹ̀ náà ni ṣùgbọ́n ń jalè rẹ̀ náà wọ́n ẹ̀ wá rí rúbù dínẹ́rì ni tó fi gé olè lọ́wọ́ ohun tó bá kéré sí i ó túmọ̀ pé àwọn afáwa ní rúbù dínẹ́rì nínú kàbáyìrì ni ẹ̀ṣẹ̀ wà ẹni tó bá jalè tó bá wọ rúbùdì náà rí yẹn ó ti fi ẹ̀ṣẹ̀ kàbáyìrì ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì wọ́n ní ọ̀dà tó bá gbé ohun tó kéré sí rúbùdì náà rí ó lè náà ní o ṣùgbọ́n kò tí ì ṣe òun ọgbọ́sọ̀ gáyìrì inú àwọn ẹ̀ṣẹ̀ kékeré ní ọ̀sẹ̀ kìíní ni ó jẹ́ fún irú ẹni yẹn ṣùgbọ́n òun náà gbọ́dọ̀ túbá wọ́n ní àyàfi o èèyàn lè jalè kékeré ní ohun tí ọ̀wọ́ rúbùdì náà rí náà tí ó sì bára rẹ̀ nínú àwọn tí ó jẹ́ ọ̀daràn ńlá wọ́n kọ́ fún ní kàbáìr wọ́n lọ́nà wo idha kana al-mashruk minhu miskinan la ghina lahu an dhalik tó bá yẹ pé ẹni tó gbé 5000 rẹ̀ ló gbé ó 5000 rẹ̀ tó gbé yẹn kò ní nǹkan mi yẹ́yẹ́ rẹ̀ náà nìyẹn tálíkà ni òun ní bí 5 million tiẹ̀ tọ̀tọ̀ bá gbé ẹlòmíì ní 5 million yọ́ kẹ́ pé ó kàn mísì wọ́n mo ṣe àwọ̀ bọ́lọ̀ ṣe kọ́ nìyẹn ah ẹlúmẹ̀ẹ́dẹ́ kó tí one thousand bá sọnù fún wàhálà yọ bá síláàmù rẹ̀ jẹ́ kò sílé aláyẹ̀wò tí ò ní dé kò sí ní ẹlẹ́bọ tí ò ní dé ó sì kó ba báwo ni òṣèré jẹ́ kàbáyìrì fún ọ one thousand rẹ̀ ni wọ́n gbé ọ ṣépè ṣépè mùsùlùmí ṣe lépè ọtọ bẹ̀rẹ̀ sí lọlé ológun ọtọ dẹlẹbọ nítorí tiẹ̀ pé wọn lọ ba tiẹ̀ jẹ́. wọn jí nǹkan lómi òun náà tó jí nǹkan lómi. òun náà tún jí nǹkan lómi náà wọn gbé tó òun náà. kódà àwọn tá à ń sọ náà fún ọ̀nso nǹkan mọ́sọ̀bù sọ pé pílánì lọ́lọ́ yìí. àmọ́ ibi tẹ́ni yóò gbé ọ̀la kí àmọ́kọ́ lọ́njú ó túbà o. ọba rẹ̀ dáhà àti wọn náà kọ́tọ́ bá dání à náà nílò àfa àbí ìmọ̀ ọmọ ìlú tí èsì ìlú àfa orí kò sí ìlú tí ọ̀sá àfa ṣùgbọ́n ká mọ̀ sàpọ́nlé ìlú wọ́n ṣe ń pè ìlú àfa alímí odidi ilẹ̀ mọ́mù lórí mímbàrí ànẹ́bí tí sì ń polongo ẹbọ pé kò sí ohun tó burú kéèyàn fi bí àjíyàn àbí kí ló pè kéèyàn gbé sí ẹnu ọ̀nà ẹmọ ẹnu ọ̀nà ilé rẹ̀ tí àbá ìjà lè lọ àbí tó bá tó sì ẹ̀jẹ̀ ló sì mọ gbẹ tó bá tó jù lẹ̀ àbí kára rẹ̀ ọmọ gbóná pé ẹ ṣé kí ló burú ń bẹ ó burú o torí owó rẹ̀ ni wọ́n gbé dúkìá rẹ̀ wọ́n gbé bàjáàjì rẹ̀ ni wọ́n gbé mọ́tò tí wọ́n gbé ìsìláàmù rẹ̀ torí pé ń tó jalè dúkìá rẹ̀ yẹn ọ̀rẹ́ tí ẹ ò tó ẹbọ tí wọ́n ń ṣe lẹ́yìn rẹ̀ yẹn kódà ó ṣe kọ́kọ́ bá rẹ̀dà fẹ́ kí irun rẹ tí ọ̀pọ̀ tó lẹ́bù tó àgbẹ̀ ìṣọ́ bá rẹ̀dà fi ọ́ sí ọ wá fẹ́ lo irun ẹnìkẹ́ fún ọ láti promote rẹ yóò wá gbé dúkìá rẹ̀ láyé ọ wà wà wà wà wà ò ní rí tó bá dọjọ́ àlìkẹ́ mọ́ wà pé ọyá bàjáàjì rẹ̀ tó gbé o wádàá padà pé ọlọ́run tó ń gun bàjáàjì ń bì ni òun ti lóògbò òun ti ta ẹ̀kọ́sọ̀ láti rẹ̀ ẹ̀kọ́ wá ẹ̀kọ́ sí tẹni tó gbé bàjáàjì rẹ̀ sòdìkárí lérí mímbàrí kí ọmọ rú bẹ́ kúfùrù ni o gbogbo nǹkan nù láyé níbí tó yẹ pé ẹ̀tọ́ ni dúkìá rẹ̀ ni kò nù ọ́ láyé mọ́ láyé ọba àtúnyà lọ́pàá lẹ́lẹ̀kẹ́ àwọn láyà zúbà ánú mìkọ́lù sọ́rẹ̀tín nǹkan tó kéré bí ọmọ náà gún ọ̀pamọ́ sí Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni gbogbo tàbá ìsí pátá ni wọ́n gbé wá táàmù ọ̀ríbà lọ́jọ́ alkiyama lọ́jọ́ wo ọjọ́ tó mọ̀ kí a ah, máa lè adal kitab la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha wa wajadu ma amilu tọba rí báyìí wọn tọba jẹ pé ẹni tí wọn agbẹdúkìá rẹ ọwọ rúbùdì náà rè lóòótọ́ ọwọ lẹbù tó fi gé ọ lọ́wọ́ wọn lè mọ gé ọ lọ́wọ́ pé wọn tó gbé ọwọ ṣùgbọ́n nínú orí kẹkọọ lọ́dọ̀ Allah wọn ò rí kọdù ẹfọn ní kàbáyìrì torí pé kò ní jù ní lọ fáyọkùnù kẹbíra yóò wá di ẹ̀ṣẹ̀ ńlá fún láàmìnjì àti zarikọ kìí ṣe nítorí pé ọjà lè kọ bálímìnjì àti ilẹ̀ azá ṣùgbọ́n nìyẹn rí látara rẹ ọjọ́ rágó wọ́n wá fi rìkọ́dù ẹ̀mọ́ pé kàbáyìrí ni five thousand tó gbé yìí náà ní ọmọ jẹ́ fóun ló tún wọ́n pé gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo tó bá jọ́rìn kámọ̀ wulẹ̀ jẹ́ ọ̀daràn àti pé kí ló fi ọlọ́kàn balẹ̀ pọ́ lọ́wọ́ bọ́ forí jìwọ́ ò ní kọ́kọ́ jìyà ní mọ́ jalè ní kódà àwọn tó bá ti jà ló lè nísìn ohun tó fi rí tùbá ní kọ́ dá dúkìá wọn padà fún wọn so wọ́n ni, ní ẹni tó bá gbé ohun tó rúbùrì náà wọ́n gé lọ páwọn méjèèmí bá pé ní ọwọ́ rẹ̀ ẹlòmí wà ń bẹ̀tọ́ pé wọn ò rí mú àti sínú ìṣẹ̀lẹ̀ àti wọ́n ti gẹ̀yàn lọ́wọ́ kódò míì jẹ́ pé ó ti mọ àwọn tó jẹ́ kó tó bá ti pè wọ́n gan-an wọ́n rọ̀ pé ń bọ̀dà nínú ẹgbẹ́ sí. àbí bọ́dà. wọn náà mọ gba rìtọ́ọ̀nù ẹ̀sán owó epo wọn bí lèpè aago mélòó ni wọn pè kàn kì í sàwọn alágbájá ẹ dákun ẹ máa wọ́wọ́ káàdì kalẹ̀ ẹ dákun gbogbo ẹ ọmọ ìyá wa náà ní mùsùlùmí náà níyìn e bá ṣe mùsùlùmí èèyàn ní ẹ jẹ́ káwùjọ nífọ̀kànbalẹ̀ ẹ fà àwọn èèyàn lọ́kànbalẹ̀ ọlọ́run fẹ́ iná lọ́kànbalẹ̀ ọba adẹ́dọ̀ sàásìkì fún yìí lọ́nà ẹ̀yìn láyé yóò fi látàrí kí á máa fi dà torí kò sí yìí níbi eléyàn àwọn èèyàn mọ̀ yìí wọ́n ń kì ló kì wọn ò lè sọ́n sojú ni wọn ò fẹ́ bírun ni ẹ̀rú ń ba kó wá ni ẹ pa àwọn èèyàn ẹlòmíì wá ta òun ọba àdámùnẹ̀ àdẹ́wò tẹ́lómi wa ń bá fínra olè tó ti jà dúkìá onídúkìá bọ́yọ́ jásẹ̀tì yẹn gbà lórí ọ̀kadà ìlú tiwa yìí tó da díẹ̀ àwọn bìkan mọ́tọ́ kò tó bẹ̀ kọ́ mọ́ rìsífù kọ́ lórí ọ̀kadà àbílẹ̀gbẹ̀ẹ́ títì àbílẹ̀gbẹ̀ẹ́ títì nínú àwọn afáwà tí wọ́n jáde tẹ́nìsì nígbà tí wọ́n ní mọ́sàrì nígbà tí ọ̀ tó bẹ̀ létí títì báyìí mo dúró lójú mi tí mo dúró báyìí ẹnìkan sì ń kọlù báyìí lórí máa ń wọ́n sì hẹ́ fóònù ní etí rẹ̀ báyìí wọ́n tàn sọ fún wọ́n tàn mí sí ẹ̀yẹ́ lọ àbíbì àbíbì tóun sí ń káwọ́ léwà ìdí sunkún kọ́dà wọ́n ń lo wọ́n bá ti fa earpiece rẹ̀ báyìí fóònù rẹ̀ jáde lápò rẹ̀ ni ọ̀sẹ̀ ń bẹ láwọn ìlú kẹ́nẹ̀ ni wọ́n yọ lọ ni à ẹ sọwárí ẹlòmíì ń rò pé lónìí òun kọ́rọ̀ jọ o ti kọ́lé o ṣe kíni kọ́lé omi lè pé òun ti rìtáyà ń bi olè jíjà yọkẹ̀ mọ́ sí bàbá àṣálẹ̀ yókò òun ti túbá ṣùgbọ́n dúkìá àwọn tó palẹ́kùnú ọmọ ogobi tó jalè dé ọmọ náà mbitẹ kọmọlu ọmọ abẹ́kọ́ ni mbitẹ lọ ọfúlódù ẹrù ẹlẹ́rù ọmọ bẹ̀rẹ̀ mọ́nà mbitẹ ti gbé bàjáàjì ọmọ àwọn tó wà wọ́n náà wọ́n tó wà bì wọ́n náà lọ́lọ́ tù abẹ́kọ́ ni ọjà àà wọ́n náà lómi mẹ́tẹ́ pé ọjà sọ́ọ̀bù tí ọmọ ọkùnrin àwọn ọ̀kẹ́ ọmọ lọ kó táwọn kan mọ̀ á fún ni wọ́n wá pé à ìgbà tó mi dọ̀tún la ọjọ́ ó tọ̀nà dé ọ̀nà ewu lọ́lọ́ àbírò èwo lẹ́fẹ́ ipe ọjà tèmi ọ̀dà ni irú ìtẹ́ bá fẹ́ kó tó tọ̀rọ̀ lẹ́ẹ̀rí irú tó fẹ́ nìyàn sọ fún ọkùnkùn ó gbé wá ẹ̀dàkùn wọn á fi pupa ní bẹ́ẹ̀lẹ̀ Allahu Akbar ìṣẹ̀lẹ̀ kẹwàá ṣẹlẹ̀ sẹ́nìkan kìí ṣe ọ̀rọ̀ kẹrin láyé àtijọ́ ayé tá ń bẹ níbẹ̀ yìí náà ni irúkú wọ̀ fi anfusikum afala tubsirun bí Allah ṣe sọ fún wa ni ó dẹ̀ nìyẹn níkà ń pariwo oúnjọ kan pé máa ń rọ á ní wàlá yaslimu ahadan ọkẹ́ ń jẹ̀rora wọn pé ẹnu ọba rí kọ́ níjẹ̀ tí mo wà yìí kọ́mọ́ bí wá pọ̀ ẹnìkan wá ní a gbà tó sì rí ẹnìyẹn ó rí pé ọwọ́ rẹ̀ maktu ulyed minelkat ọwọ́ rẹ̀ ọ̀tún báyìí wọ́n gé e láti bí èjìká ni títọ́ à ń jẹrà yọ́ máa pariwo pé ẹ̀wọ̀n tó bá rí kọ́ tó ń wà yìí mọ́sàbò sí ẹnikẹ́ni o ẹni yíwá nù wá pàdé wá sọ pé wọ́n wọ̀ yá mi kí tó mọ́ máa rọ̀ Ah, ẹnu bá ti rí mi torí kọ́sẹ̀ tí mo wà yí mọ́sáàbò sí fẹ́ni kẹ́ni o ah, ó ní òun wá lọ bá pàtàkì dámtù ilé yìí wọ́n sọ pé ah, kí ló dé kí ló ṣe ọ́ tó jẹ́ pé lọ́jọ́ ayé ìtẹ́tọ́ bá ti jókòó báyìí níbi tí ìmọ̀ ọba yìí máa ń rọ ara ní fàlàyé dìlì máa ń nà àdá ẹni ọba rí kọ́ ní ẹ̀tí mo wà yí mọ́sáàbò sí fẹ́ni kẹ́ni o èé sọ jù bẹ́ẹ̀ lọ èmi fẹ́ béèrè ó ní bẹ́ẹ̀ ni ipe sórí wọn náà ẹlòmí mẹ́tọ́ pé àárẹ̀ tí ń bá fẹ́ra ní ìsìn gbogbo dúkìá yàn wọ́n ti nà ẹ́ tán fámìlì tún ti ń dáwó ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ló ti kàgbákò kódó lè jẹ́ ọ̀kadà ọlọ́kadà tó dènà dè wọ́n tó gbà àwọn yóò máa bẹ̀rù àti lọ lílálẹ́ wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ni ìsọ́mẹ́ǹtì náà lọ́gbà tí ń gún o ó lè jẹ́ sálẹ́sà máṣín tó gbà náà ni ó kàn ju ọlẹ́sẹ̀ lásán bóyá iṣẹ́ ni wọ́n mọ̀ jẹ̀rà ibi tó nẹ gbogbo gbèsè ayé ẹ̀ sí ni ẹlòmí ò mọ̀ àmọ́ ibi tó bá dẹ̀ ó ti mọ̀ tó wọn gé ọ lọ́wọ́ láyé èèyàn tó bá kìí àmà lọ́wọ́ ẹni sàn pariwo Ah, kí ló ṣẹlẹ̀ sí ọ ah, ó ní njọ́ kan òun wò ní pé ẹja ń wù ú jẹ ọkọ yorùbá ó sì pé ẹja odò àwọn ọmọ ẹja tí ń jáde náà pápá ọ ẹja ń wù ú jẹ ẹja tútù tó lágbára àwọn tí ó gbà ah, alágbára làwọn kò sí pé ó ń bẹ lọ́wọ́ òun òun wá lọ dènà de olùpẹja kan olùpẹja ni wá òun rí i pé ń gbé ẹja láńlá bọ̀ lọ́lọ́run ní kó mú njọ yẹn òun wá sọ fún pé fún mi lẹ́ja òun ni a eléyàn ni a ìlè fún yín lẹ́ja o ẹja gbọ́ntẹ́ nìyẹn sọ o ẹnìyẹn ni ana áhìzù bí fámánì àkútàn lè ìyàlè à ń lè gùn yín lẹ́jà o ń tà fún yín gbowó rẹ ní torí pé òun náà ní tèmi àti àwọn fámìlì mi bá fi jẹ ẹja tí mo mú lónìí tókè tọba ti lè gùn mí á sì gbé ẹbọ ah, ìbò ńlá ní kíní kan ní ọ̀tá ọ̀tá àbí ọ̀dà o ti gbowó ẹ̀ tẹ́nì ni ah, ẹ dẹ́kun owó tó ń ah, kó lúlùbó ọ̀pẹ́lẹ́mi tó bá gba lójú wọ́n bá ti gbà lójú wọn fẹ́ gbọ̀ kadà rẹ̀ wọ́n bá gbà lójú báyìí tó bá di wọ́n mójú báyìí ojú ilẹ̀ ó ní fadorabtuhu wa ahastuhu wa ahastuha min okahara agbára di tiẹ̀ ju tiẹ̀ lọ sọ agbára ti wọ́n ní ó lè jẹ́ oògùn ló ní tó fi ń gbèjà lórí àwọn yìí wọ́n ti gbà rẹ̀ sí tẹ́lẹ̀mí tí wọ́n pè pé ẹja rẹ̀ sí báàgì hundred wá tó jẹ́ pé wọ́n ti gbà wọ́n ti gbà á nìní ni yóò tó lè lọ wọn ọ̀sán wọ́n ti lè lẹ̀ ó lẹ́jẹ̀ ó lóun wá gbà lọ rẹ̀ lágídí òun wá lọ mi tó ń gbé ẹja nì tó ń mu tó ń fọn báyìí bíi kẹjẹ ọkànra bíi kí rẹ ọkànra ọkànra mira ó ní ọkànra sùn asọt ala ibohami àtàgbàpọ̀ wáyé bíi kí kíní ẹja ẹgbẹgbẹ rẹ ọkànra gùn ní lápàtàǹkò ọkẹ ó sì lọ gúrúrú àwọn òkè à tọba tó ń bá sí ọtán ó ní fi délé ìgbà tí èdè ó ní òun sùn gán bá ẹ dákun ẹ wo ọwọ́ tí nù òun náà fi yẹ dókítà dókítà wa ni à dókítà ni à á sì ì bẹ́dù àkìlà àrùn jẹjẹrẹ lọ́bẹ̀ yìí tí ọmọ jẹyẹ ní lára lọ a pé sáyìn tó gbé wáyìí mo tọ́ bẹ̀rẹ̀ lẹ́nu àná tó ni à òun ní o àyàfi pẹ́ káwọn ó gé àpàtàǹkò yìí tí àwọn ọ̀bá gé pàtàǹkò yìí mo tó súnmọ́ ni kó lè mọ ọ̀ràn tí ọ̀pàdà dé gbogbo apá yìí o tí ọ̀bọ̀wọ́ àpàtàǹkò wọ́n gé àpàtàǹkò so wọ́n dì wọ́n dì ó ní ó kìkì wọ́n gé sí ni láti ìgbà tí wọ́n gé náà tó ń délé òun òru oorun ṣùgbọ́n àlàyé wa pọ̀ òun tún padà lọ wọ́n gé ní ọrùn ọwọ́ kò tún ti bẹ́ẹ̀ kọ lọ ó ní àṣìtẹ̀gísù mi ṣídàtìl alẹ́ ah wọ́n á sọ fáwọn pé ah kò sí ohun táwọn lè ṣe sí ìwọ̀n ba yí ń ba yí ọjọ́ ń gorí ọjọ́ wọ́n ń wẹ̀ ẹ́ wọ́n ń ṣe gbogbo ẹ̀ ó sì ẹja ẹja ẹyọ kan ó ní wọ́n padà ní tọ́ kòkòrò yẹn ti wọ gbogbo ọwọ́ o láti àti káwọn gé ọwọ́ yẹn láti èjìká kọ́bà àyà wa ni wọ́n gé e ní kíní wọ́n tún ní sọ ọ̀kẹ́tà wí gbunduruku ń bẹ ó lè mọ wọn ni àwọn gé e láti èjìká ni o wà ilá táwọn bá ṣe bẹ́ẹ̀ gbogbo ara rẹ̀ pátá iná ẹ̀ ni àrùn jẹjẹrẹ yẹn náà padà dé gbogbo ara rẹ̀ yọmọ jẹrà lóye ni pé wọn náà tí wọ́n gbé dúkìá rẹ̀ fà á lọ́lọ́run lọ́wọ́ ọ̀nà ń bu kìíní kan sí ipasẹ̀ rẹ̀ o ti dẹlẹ́bọ̀ ìsìláàmù rẹ̀ tó á bàjẹ́ lórí pé dúkìá rẹ̀ tún sọnù tó yẹ kó ṣòfò ayé àtòfàlìkìámà ni kódà èyí tí wọ́n gbé ní ìkíníkà òṣòfò lálùkì àmà ó gbà á níbi tí ò ti ní sọnù ọsọnù láyé ni lálùkì àmà kò sí kíni ọsọnù ọlọ́mọ fi dúkìá ṣòfò láyé torí èèyàn dà múnẹ̀ díẹ̀ o ìjọ ń gbé lálùkì àmà ó gbà á lálùkì àmà tọ̀ ìyẹn lè ro ẹ̀rágó kó tó di kiri ẹ̀dákun ẹ̀mọ́ jalè ẹ̀mọ́ jọ gbà á lálùkì àmà ẹ̀dákun ni mọ́tò bá sìláàmù jẹ́ tọ́ wá ṣòfò lọ́nà ó ní wọ́n bá gé wọ́n bá gé apá rẹ̀ ó ní wọ́n gé òun lápá nígbà tí wọ́n gé òun lápá ó ń lọ́fà tó mọ́ fi pariwo ẹni tó bá ti báyìí wọ́n á ní ààyè tó bí lọ́rọ̀ yẹn ó lóun wá sọ fún pé àà rí bẹ́ẹ̀ law kunta raja'ta fi awwal ma asabaka al-alam ila sahibi samaka àsámaka tó bá yẹ pé níjọ́ tí àpàtàǹkó ti bẹ̀rẹ̀ tí wọ́n ti gé e ni ló ti dá ẹja padà fẹ́ni tó ni ẹja bọ́yẹ ti dín ni ẹ ti bọ́ ni ẹ ti kí nǹkan wá gbé lọ pẹ́tọ̀ ẹja tó bá lọ gbé e fún ni ọba dẹ́dọ̀ ọba ṣe kíni ọba tuọ́lẹ̀ wàstahlalta minhu tọwá ní kọ́dà kò tuọ́lẹ̀ kò yá fi ẹ wà àrùdọ́ ìtàhú ó sì yọ nínú wọn ọba ti gé ọwọ́ ẹ̀ láti jìká ṣùgbọ́n báyìí náà o tó tún bá ayé tí ò ti sàn yìí náà tó sì ní gbogbo ara rẹ̀ ọmọ jẹrà lọ vad abul an ilé yìí wat luborizọ lọba ọlọbìrì pé kọ́dà nǹkan yọnu sí ọ kó tó di pé apá àpàtàǹkó ló ti di pé wọ́n dápà rẹ̀ yìí ẹ̀dùn rẹ̀ gan-an yóò lọ sí ìfún rẹ yóò lọ sí ọba ọ̀nà òsèwà síbẹ̀ fún lọ túbá ni o wọ́n náà dákun túbá ni o ọwà lọ́dọ̀ ọ̀ ń jalè ọ̀ ń jalè nígbà oníwọ̀ ti túbá wà lọ sẹ́tọ̀ fún bísínẹ́sì kan ọlọ́run ọba òun ọ padà sunkún kẹ́yìn torí kò ti pa àwọn kan lẹ́kùn ẹlòmíì ti bábẹ̀ kù onígbà tó sọ bẹ́ẹ̀ fún kókó ọmọ wa kí onífàlàmù azal atlubuhu filbalad atawajatuhu òun àwọn akáàkiri ìlú tó kó ti mọ àwọn ẹlẹ́jà tó kọlà àbí tó bu wọn wọn àbí tútù ló bu òun àwọn akáàkiri tí tóun fi rí gbà tóun rí òun somọ lẹ́sẹ̀ òun à ń yí òun sunkún dákun dákun áá wọ̀kúlùtù yà sí yìí dákun ọ̀gá mi sàálùtùkà billah illa àfáwùtà á ní dákun mo fọba adẹ́dà bí ọ dákun yáàfì mi dákun yáàfì mi áá òun ọ̀dá mọ̀mọ́ ọ̀gá tó ṣe ẹni tí ń somọ́ tí ń pé kọ́dà kọ́ yáàfì òun ọ̀gá dákun arábo ní ó tó ń ń di wọn kì í yáàfì yáàfì báwo ó ní kúlùtù òun á sọ fún pé anna lẹ́dí àhásùtù minka samakata gọ́sùbù ní já nǹkan ní òun ni olè ajẹ́jàgbà ọjọ́ sí wàdàkàrùtù máa jàrọ wọ́n sọ ogun tó ti ṣe kíni tó ti ṣẹlẹ̀ òun wá fi apá òun hẹ́n pé nǹkan ni wọ́n mọ̀ ti gé e déjì kábà yìí wọ́n sì ní bí o òun wá wò pé owó ọ̀sítọ́ ọ̀ràn ẹ̀ mọ́ kíníkẹ́ à ẹnìyẹn wá já láàánú ìwọ náà ìyẹn oníwọ̀ ìyá fi rẹ̀ kí lọ fẹ́ gbà àwọn tó jẹ́ àwọn sálà wọn mọ́ sọ pé kódà nínú dùn áwò ohun ààrẹ nítorí tọ́kọ́ bá jí méjì wọn tó bá ṣàdúrà ọlọ́run gbogbo ẹni tó ti sẹ̀mí lọ gbogbo ẹni tí ó sẹ̀mí lónìí ẹni tí ó sẹ̀mí lọ́la kó tó rí kókó tó sẹ̀mí mọ́ yá fi rẹ̀ torí ìfẹ́ kẹ́nikẹ́ni ó tara ẹ̀ṣẹ̀ tèmi wà wọ́n ti dá lẹ́jọ́ pé kíníkẹ́ ọmọ kẹfẹ́ kọ́ mọ̀ ni gbọ́n mo ti yááfì rẹ̀ ẹ mọ̀jọ lọ ẹ̀wọ̀n torí pé àwọn ìyàwó rẹ̀ wọ́n rà agogo tó dé àwọn ọmọ rẹ̀ wọ́n rà agogo tó dé ìyẹn lè ṣe bẹ́ẹ̀ náà ṣùgbọ́n tó bá o tó bá jẹ́ pé òfin kò sí pẹ̀ ń bẹ̀ o ní kíni fún ti yàtọ̀ nísì náà tàbá wo òye pé ohun tí ó bàjẹ́ nílé rẹ̀ yóò ju kọ́ lọ kínní lọ pé ẹ̀rí sẹ̀rí àmì fún àbí so ó ní ọ̀nà ìwà náà yáfi rẹ̀ ah gbà tó ń rí tí òun sì rí pé ń bẹ́ẹ̀ náà àdánwò ó wá ní ẹnìyàn gbà tó lóun yáfi rẹ̀ tán ó wá ní yà sí yìí dídákọ̀ ọ̀gá mi billahi aleik mo fi Allah ọ́ yàfi níwọ̀ náà bẹ́ẹ̀ lọ́hùn ni ó ní alikunta kọ́dà áwùtà àlẹ́yà lámà àhásùtù ha gbà níjọ́ tí mo já ẹja rẹ̀ gbà wọ́n náà ọmọ bẹ́ẹ̀ níjọ́ tó kó ilé wọn níjọ́ tó já ọ̀kadà rẹ̀ gbà níjọ́ tó kó bàtà rẹ̀ ní mọ́sálásí ẹ̀tọ́ tẹ̀ sí lọ́hùn tán tọ́wọ́ jáfẹ́ gbàdúrà rẹ̀ bàtà tó wọ́n jù níjọ́ tó wọ́ owó lákàntì rẹ̀ ó ṣèèṣì pé dákun bá ń wo kíní kẹ́ ń ṣe fóònù mi ó sì kọ́ kóòdì rẹ̀ ó sì kọ́ àbí wọ́n náà ń ṣe pos wọ́n á withdraw owó lọ́wọ́ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì scan kíní rẹ̀ pépà rẹ̀ ó sì trace ẹ̀ ó sì lọ wọ́ owó lákàntì rẹ̀ yóò yá sí sunkún ó sunkún láyé ó sunkún lálẹ́ kìyàmà. nígbà wọn ní tẹ́lú ní ọba àwọn ọ̀ka owó lásán ó sì yọ ń bẹ. ó sì yọ ń bẹ ẹnìyẹn ti wo kí ni yọ àwọn yóò pé tálákó ìfún ẹ mọ́wọ́rì ó ní dákun sọ sàdúà sọ sọ sàdúà lù mí nígbà tí mo gba ẹja níjọ́ ní tọ́rọ̀ mi fi rí báyìí ó sọ jẹ ẹja lọ ni ó ní bẹ́ẹ̀ ni òun sàdúà o wọ́n náà nísìnyí ọ̀tọ̀ pé kó tó bá ka ọlá ó ní tí wọ́n làdúà tó ni ní níjọ́ yìí bó ṣe gba ẹja mi tẹ́tí mo sì rí pé mo ti fi bọ́ àwọn fámìlì mi

aláàdà fi aláàmárọ̀zákọ̀ni aláàmárọ̀zákọ̀ni lórí àsìkí tí ọlọ́run bá ṣe fún mi pé ọtún fi àsìkí ni tìpé ọ̀sọ́ pé ọgbọ́n mi kí látàrọ̀ ogun mi òun tún fi ra ẹrú gidi ni irú ní àwọn fẹ́ ṣe dọ́wà ẹ̀kọ́ tún wà ń bẹ torí pé àwọn àfáàmọ́ kí Allah pé yá máa ń tàkà fẹ́là ká tó wáyé lọ báyìí àti ní àìjẹ́ mú yín láyé mo ti ìmọ̀sọ́ responsibility mi ẹkẹ̀mọ́ ṣiṣẹ́ ni yìí sọ fún àfáǹgbà táwọn bọ̀ àtọ́pẹ́sẹ́ lówó ni àwọn sẹ́kẹ̀ mẹ́tẹ́ pàwọn yẹn ń ṣe tó gbọ́n tó ṣe láwọn yàtí báyọ̀ sí báyìí ẹlòmíì ń ṣe ntọ̀rọ̀ jẹ náà kọ́ákì ọmọ ṣiṣẹ́ mọ̀ ó tún ọ̀kà sọ́ba àrídà ni mo darí àrísìkì ọ wá ní olùlágbára lé mi lórí ọ̀lẹ tèmi lórí àsìkì tí ọlọ́run bá ṣe fún mi zulman ní tàbòsí fàhárí ni kòdìrátẹ́ká fi ọlọ́run agbára tiẹ̀ mo fẹ́ kó fi agbára rẹ̀ hàn mí látara rẹ̀ mo fẹ́ kó sọ́ di sinimọ́ ó jẹ́ jẹ́ ìrìn rẹ̀ wò ìrìn agbára rẹ̀ lára rẹ̀ jẹ́ ìrìn eléyìí tó wọ́n náà wọ́n náà ẹ̀kọ́ ẹ̀kọ́ bẹ̀rù ní ṣìtọ́ sábò tẹ́yìn bá kọ ilé ilẹ̀ nítọ́ ha yóò tọ́ bá sábò sí tó ní inna hadha wọ́lọ́wọ́ bá Allahumma wọ́lọ́wọ́ bá inna hadha lágbájá yìí inna hadhihi kìnníbìnrin yìí ìyá kìnní yìí inna haulai àwọn èmi ni mo sì wọlé ó ní wọ́n sì lágbára lé mi lórí tó bá sọ bẹ́ẹ̀ tó bá ha dùn àìtọ́ bẹ́ẹ̀ lọ sí ilé ọlérí tàkọ́ wá àléyà bí kò wá tìí agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sì lò ó lé mi lórí aládà àfi aláàmà rọ̀sáktàrí lórí ọ̀lẹ́ mi lórí ọ̀lẹ́ tèmi lórí àsìkò tó ṣe fún mi ah zulman ní tàbòsí àárín ni kò dìrà tàkàfì fíhìm àwọn fíhá ah jẹ́rí rẹ̀ wò lára rẹ̀ ó ní ohun tó ń ṣe náà nínú ah ó ní fúnra ẹni tí yọ́lọ̀ wá sí wọn ni à ó ní ka yìí di ọ̀gá mi kọ́dí àárọ̀ kàlọ́hù kúdírátà hù òun búra bá ti fi agbára rẹ̀ ó ti fi hàn o wà á ibo ìlàlà òun sì ti túbà lọ sọ́dọ̀ Allah wa jalla àmà kuntu alayhi lórí ohun tó ń wà lórí ẹ̀kọ́ bóun ṣe mọ́ jagbàjagbà káàkiri yẹn ohun tó bá túbà ni wà bí ma bá kíá aléyìí mi ní ọmọ rẹ̀ ó tún lóhun onídé ó ní láhùtù akífò láhùn alà òun òní dènà dẹnì kẹmọ òun ọdánẹ mọ òun ọjà gbà mọ òun òní lọgbọjà lọ́dọ̀ àwọn pẹ̀lú ojújẹ lẹńkẹ tó ń bá gbà àti kó wọn sá lọ òun ọ̀tọ̀ sí bẹ́ẹ̀ mọ wàlá àkúnù mi àwa nìyí ìwà ní jẹ́ pé ń ṣe mọkọ kí mi ọmọ afáwọn yẹn ń bèrè ní pé à ń gbàtà fi ń ṣe báyìí ló ṣe fún ìtún ní mọ kún wọn lọ́wọ́ tó bá àwọn kí wọn jalè mọ ni wọn lọ ni wọn lọ àwọn olóko le ni àwọn ni bírèèni fi ń jalè Hmm. àwọn ó ti ya máàpù kalẹ̀ ìgbàgbà ìní wọn ti rẹ̀ kódà ẹlòmíì ń ṣiṣẹ́ nílé ìkówópamọ́ mi tó pé wọ́n bá ti gbowó jáde òun náà sọ fún ọ pé máṣíìnì báyìí ọ̀kadà báyìí báyìí àìmọye irú ẹ̀ ní ti ń lọ ó ti gbowó yọ̀wọ́n kẹ̀kọ́ àwọn fẹ́ tẹ̀lé o wọ́n sọ pé tí ibi tó ti gbowó wọ́n ṣe kíni tí wọn náà bá ń wà tó bá wà bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ru owó kù ni gbogbo tó ń gbà ní òun ní là ó sì sunkún gbẹ̀yìn ni tó bá fẹ́ sunkún láyé àti lálẹ́ kìyàmá wọn náà túbá tó kọ́ mọ́jẹ́ pé nìra nìwọ́n ní òbí ṣe kíni ló fi lo ayé Ànábì sallallahu alaihi wasallam náà àdísù bá dàbùn sọ́mìtì àti pé nínú oath of allegiance mùsùlùmí ni pé tó bá ti jẹ́ mùsùlùmí gidi mọ́ jalè tó bá ń jalè túbá tó bá túbá tí wọn ò rí ọmú láyé yìí wọn ò gbé ọlọ́wọ́ láyé yìí lálìkìyàmà ọwọ́ ní kò tó wà jẹ́ ní tó so ibi tí a dúró síta fi gbà wọlé pẹ̀lú ògbọ́n náà á ẹlẹ́ẹ̀kẹta lọ́la. gbogbo àwọn tó jẹ́ olùkúlọ́wọ́ ètò wa yóò dàpọ̀ àwọn ọba àṣà wọn ní oṣù gbogbo bákan náà gbogbo àwọn tí àwọn ẹ̀bà tó fẹ́ jẹ́ olùkúlọ́wọ́ nígbà tí a wà níbí náà àfọwọ́ àti àfọwọ́ rídọ́ọ̀nù fàtàsí àwọn mẹ́sẹ̀gì ni pé arábìnrin kan alájà rọ́díà táwọn náà fẹ́ dá sí ètò àlùkùdà wọ́n sì jíṣẹ́ wọn jíṣẹ́ wọn sórí àtàwọn gbogbo àwọn táwọn náà bá tó fẹ́ jẹ́ olùkúlọ́wọ́ bẹ́ẹ̀ náà àkáǹtì nọ́mbà wa táwọn fi sọ̀rọ̀ sí ní mọ́nìkọ̀ǹtì àwọn náà ní six seven seven one six seven three three three. kára àwọn èèyàn létí kalẹ̀ ẹ rí i pé àmọ́ ní tájẹ́ẹ̀tì iye ìṣẹ̀mú tá a fẹ́ lò lọ́dún yìí kódà àti ìdílàjì ohun a fẹ́ lò torí pé eh, àti gbogbo ìlàgbé sórí platform ṣùgbọ́n a sì ń lọ díẹ̀ díẹ̀ àtúndún àwọn bàbá wa náà tí wọ́n tún ti ṣèǹkẹ́ sákàǹtì wa ọba àdìdàkọ́ gbà lẹ́sìn fún gbogbo yín ara àwọn tó ń promise náà ọlọ́run ọba kò ní ní í la kò ní ní í la káwá rán wọn létí kalẹ̀ pé sẹ́wọ̀n pé létò yìí náà towards end tí wọ́n ti ní pé ramadan ní nkú mẹ́wàá nínú mẹ́wàá tó lágbára ni láàmọ́ fún àwọn ọmọ òrukàn níbi ten thousand tọ́pẹ́ láti ẹ̀ ọmọ òrukàn bíi fifty àbọ̀ hundred la fún ó lè jẹ́ five thousand nínú àwọn tẹ́ ń dá yìí náà ni ká mọ tún mọ múra ilé yẹn náà kalẹ̀ ọba ìdàkọ́gbà alẹ́ sì fún wa náà. sábà wa ti ń wọlé ká mọ́ gbàgbé. ẹ dákun ìbéèrè wa kódà ẹ mọ ẹ ó kọ mi ní kíníkà àdúgbò bá ẹ lọ ebi. nọ́mbà tí a mọ̀ kù sí wọn náà ní seven eight one twenty two ninety two twenty one eighty one náà ní nọ́mbà tí a mọ̀ kù sí ẹ ti wà pẹ̀lú wa. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. èèyàn wà ní orí ẹ wá ti kànlẹ̀ dáadáa. naam naam. èèyàn wá lé dúró kírun. naam. bẹ́ẹ̀ wá èèyàn wá jókòó. naam. bẹ́ẹ̀ tí wọ́n ní ẹ̀yàn wá nígbà tó wá dìde sùjú. naam. ṣé èèyàn ó kànlẹ̀ sí èèyàn àbí láàárọ̀ ra fẹ́ orí pé ẹ̀yin lẹ́kọ́ wọlé àti básíkò wá ṣe rí mọ́jẹ̀mú wa táwọn fún àwọn ẹlẹ́bùn ni pé táwa bá rí i pé ọlọ́run kẹwàá ẹ ká fún tálíkà tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa àmánà ni ó yẹ káwa náà láti di pé kò tó lẹ àwa náà lè lò á fún yín ní sẹmó báàgì kan pẹ̀lú gọlọ ń dáhùn béèrè yín nísìn náà ni pé nínú mọ́jẹ̀mú sọ̀lá àti ni pé ká dúró ká fi kì ṣùgbọ́n tí nira bá ti dé abùkátà sí kára fi ara tì bóyá lẹ́gbẹ̀ẹ́ ògì ká fara tì nǹkan tó bá kọ ìfaratì tábàrí nǹkan lè bóyá bí nǹkan lè diwọ́ mọ́tà sára so tó bá wá kọ ilé yẹn yọ gba ìjòkó tó bá wá gba ìjòkó yẹn àwọn tó rọrùn tá a lè ṣe pé bóyá lóòró a lè gbọ́wọ́ a lè rùkú àmọ̀ sí tọ́bá yẹ pé bẹ́ẹ̀ sí lóyún yẹn ti kalẹ̀ pé tẹ̀yẹ̀ bẹ́ẹ̀ ní wọ́n ṣẹ́ gan ikùn yẹn ti di dẹ̀ndẹ̀rẹ̀ kò ní gbá ẹ kàrà tẹ orí lọlẹ̀ ẹ tẹ orí lọlẹ̀ bóyá tí rùkú omi bẹ̀rẹ̀ oyún mi bẹ̀rẹ̀ tí ò ní gba rùkú tí ọba gba rùkú ẹ rà tẹ orí lọlẹ̀ díẹ̀ nígbà tó dásìkò rùkú tọ́bá di àsìkò ìforíkalẹ̀ ẹ jẹ́ kórí yẹn ẹ tẹ orí yẹn ju ti rùkú lọ tí ọmọ sọ pé eléyìí tu kalẹ̀ tẹ́yẹn Allah subhanahu wa ta'ala ọgbà bẹ́ẹ̀ so bó ṣe wá náà àdìsí anabi sallallahu alayhi wa sallam yẹn so kákan rí pé a ẹ̀ ń ṣọ́ pé ọkọ̀ ká dúró ọkọ̀ ká ṣe kéré pé ìyàn kẹ́hàn ọkẹ́ ah, ọlọ́run kẹ́hàn kí mo lóyún ó sì lè rùkú tọ́wọ́ ẹ̀ká bá fẹ́ jó lóde kan ní sí yóò jó tí ọ̀la àlàṣẹ ara ìkìtì ọ̀la núlẹ̀ ẹ mọ̀jà ṣe bẹ́ẹ̀ àti mọ̀pẹ́ yìí tẹ́ ń sọ̀rọ̀ yìí ẹni tó ní í ṣe ní ọlọ́run ní fara ni yóò sì sọ yín láyọ̀. bákan náà sáà bá ti wọlé ẹ̀dá kan ló ti ká gbà mí hmm. àwọn ìbéèrè yín àmín ìbéèrè yín ah, ah, sẹ́rí gbogbo ẹ tí bá ń pè wá tí tí ò wọlé sọ ọlọ́run kádà kó wọlé nìyẹn tẹ́ bá ti wọlé bùkátà yẹn ní kẹjẹ ká sọ. àwọn náà ti bọ̀ fáwọn yẹn ń pè wá tí ò wọlé. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. naam kí ni ìbéèrè yín. naam. tí wọn bá fẹ́ ṣe yàkàkà ẹ̀kú pé wọn kí lábòmí tètè tẹ tí wọn bá kí lákà ẹ̀yọ̀kẹ́lẹ̀ ṣé kò burú. lákà ẹ̀yọ̀kẹ́lẹ̀ torí kí la fi kí lákà ẹ̀yọ̀kẹ́lẹ̀ tó bá jẹ́ pé torí pé a fẹ́ kírun lóru a fẹ́ ṣàfáà rẹ̀ pé òru ńlọ kí wítìrì ni àrùn àwọn àfáà tí wọ́n sọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n kí ẹlẹ́ẹ̀kọ̀kànlá yẹn wọ́n fẹ́ sálámọ̀ báyìí wọ́n kàn dìde ìwọ mú ẹyọ̀kẹ́ wá mọ́ tiẹ̀ wọ́n ní kò burú torí pé wọ́n fẹ́ tún kí mi lóru tó fi wítìrì parí rẹ̀ wọ́n lè ti ti ń da jù látọ̀rí àdísì pé máa ń kọ́ màmá àlè àyẹ̀sọ́rọ̀ ẹni tó bá kí ó fi yíjú kó sí pé a parí irun ọba dẹ́dọ̀ ọkọ̀ fún kó fi gbogbo òru rẹ̀ kírun yẹn yẹn sọ fún ìgbà tí wọ́n dìde yẹn ìmáàmù ti yípo wọ́n sì tọ́ ń bá díẹ̀ lọ làwọn àfáà míì fi wò ó pé ah, ká kí pẹ̀lú ìmáàmù ká sálámọ̀ pẹ̀lú wítìrì yẹn ká wá rákà méjì méjì lóru ká kí wítìrì mọ́ pé ọ̀fẹ́ lọ́la ju ká ṣe bẹ́ẹ̀ yẹn lọ lóru wífún bẹ́ẹ̀ mi ṣe ń kí ni pé a kí mẹ́jọ mẹ́ta wítìrì rẹ lọ kí ló àfihàn encourage ara wa so eléyìí náà wọ́n gbẹ̀sẹ̀ pé wọ́n kí irun gbogbo rẹ̀ wa aleykum salaam wa rahmatulah wa barakatu. naam ìbéèrè yín. ìbéèrè mi ni pé ṣé tèmi àti bá ń gbújà sẹ́ẹ̀sì. naam. ọmọ nǹkan àti ìjọ máa ń kí asámúlọ́wọ́ tí yàn rí asámúlọ́wọ́ tó sáfìsì ní ìkẹ́lẹ́ nìyẹn rí kí. téèyàn bá èèyàn bá àbí èèyàn rí kí báwo ló ṣe jẹ́ pé yẹn ìmbọ̀wá eh, eh, ìmbọ̀wá ẹdẹ mọ́sálásí wọ́n wá ń kí ásámú lọ́wọ́ ẹ̀yìn sì jẹ gbèsè magribi àti sáyàbí òun lẹ́wà ń kí lọ́wọ́ nígbà tó ń ka sáyàbí kọ́kọ́ ni pé ẹ̀ẹ́dá kọ́kọ́ ni pé torí pé kó lè àwọn òbèrè kẹ́mẹ́tọ́ pé lásìkò yìí mùsùlùmọ́ bẹ̀rẹ̀ téèyàn bá jẹ́ sáyì tó wà ń ka sáyàmú lọ́wọ́ kò yẹ ká tiẹ̀ mọ jẹ ìsáyì ó ti yé tó tọ́ bá jẹ pé a ní àwíjàre tá a fi jẹ́ kí èsì pé torí ìmú kókó lọ́wọ́ nítorí pé lè yẹn láti ah, Ramadan di bí márùn ní sí àwọn à ń jẹ sáyé tí ń pọ̀ gbogbo mọ́sálásí ọ̀dá o so èyàn lè tò tó kí ìṣáyé yẹn lẹ́yìn wọn bá ń fi rákà méjì alákọ̀ọ́kọ́ tí wọ́n ṣe rákà méjì alákọ̀ọ́kọ́ tiẹ̀ ó sì mú yòókù wa ó fi complete rẹ̀ ṣùgbọ́n magrib tẹ́tọ́ àfìsí nì náà ló tọ́tọ́ lágbára dé pé magrib náà tó ń bẹ́ ńlẹ̀ bẹ́ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ o tó bá wáyé bẹ́ẹ̀ tó tọ̀ ẹsẹ̀ àti kí àbílẹ̀ náà lẹ́ti ẹ wá ẹ bá wọn kí wítìrì tó ẹ kí àwọn ìyókù sọ̀láàtì yín tó ti yé sọ̀rọ̀ pẹ̀lú ògùn ọlọ́run afẹ́yìn náà níṣẹ́ mo báàgì kan gbogbo àwọn tí wọ́n jẹ̀bùn lánàá ta fún láàfún ta àti pé a pè yín ẹ̀dákun tábà ti ẹ̀hàn tó rà nífẹ̀ẹ́ kí wọ́n wá wá wá tí ò ní bá wa tá a dá a láàrùn. Naam. Wa alaikum salaam Ìbéèrè yín nísìnyí ṣé ẹ bá gbàwẹ̀. ẹ má jọ wọlé o táìmù wa ti lọ o. Naam. Ẹ wá rí àìsíyìn. Naam. Naam. Sẹ́sìn ló ti tó. Sẹ́sìn ló ti tó. Àní sẹ́sìn ló ti tó ní táìmù yẹn sísun ọdún. Mo tí bàbá tí mú sínú tó tí mẹ́sẹ̀sìn bá wá àwẹ̀ ẹjọ́ ni bàjẹ́ ìyàtọ̀ mẹ́rin láàrin pé àwẹ̀ bàjẹ́ ó yàtọ̀ sí pé ba ẹ̀yẹn ba àwẹ̀ ẹ̀yẹn bàjẹ́ irú ń tó ṣẹlẹ̀ yẹn ọba adẹ́dà ó san yín lẹ́san ṣùgbọ́n ẹ gba àwẹ̀ míì padà ó di àwẹ̀ míì tẹ́ gbà padà yẹn iṣẹ́ tí bọ́lá anú rọ̀mùdán tẹ́ gbà ẹ̀rọ agbára inú rẹ̀ gẹ́gẹ́ sí rí bẹ́ẹ̀ náà ní tẹ̀yìn àwẹ̀ tẹ́ bá sẹ́ni yóò rí ṣùgbọ́n pé ẹbí ìṣẹ́jú márùn ni pẹ̀lú báàgì kan so gbogbo àwọn tó ń jẹ̀bùn á pè wọn àtẹ̀yàwó àti tòní àti tàní gbogbo àwọn tó ń ṣe náwó náà ọba ìdàpọ̀ bá ṣe dáadáa fún wọn láyé lálùkìyàmà ọlọ́run mọ́ yà wọn lólòsì ọba ìdàbà ṣe wọn lábọ̀rọ̀ sọ bá ṣe wọn lábọ̀rọ̀ bá sì kí wọn bá ti wà ń lé bẹ́ẹ̀ ni kí má ní wọn ní ọmọ lé bẹ́ẹ̀ ni dẹ̀kun ayé ọba ìdàpọ̀ bá ṣe fún atẹ́nìkọ̀ kan wa náà ah, ibi tí a dúró sílẹ̀ ni òun náà ni. gbogbo onígbọ̀wọ́ àtẹ̀lé ìsìlámà ó wá súnà sùn ẹ̀ wá gbọ́. Kàbá súnnà ìyálí ìsìláàmù dédé. Kò sẹ́ni tó lè jẹ́ Mùsùlùmí òdodo. Àfi kó tẹ̀lé ohun tí Mùhámà mú wá. Ètò àlèhò dáláfí ń pè yìn jàmá wá. Sílànà súnnà kalẹ́rẹ̀ jẹ́ lódodo ìlànà ṣòrùnà kalẹ̀ rere jẹ́ lótóótó gbogbo onígbọ̀wọ́ àtò onímọ̀ òdòdó jazakumullahu rabbun nasi khaira jazakumullahu rabbun nasi khaira Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh